báwo níbi tó lọ. ó ti lọ yìí ọ gbọ́dọ̀ yábì kankan mọ́ o kódà ọ gbọ́dọ̀ tẹnu sọ̀rọ̀ fẹ́nìkan bọ́kọ rẹ̀ bá pè ọ́ ọ gbọ́dọ̀ jẹ ní o. wọ́n kọ́ ni mo bá sọ̀rọ̀ ni tinú ah. ẹ gbà mí. Ah irú àìsàn wo lèyí ara ẹ gbà mí o irú èyí kò tọ́ sí ya. ó ṣòro gbàgbọ́ o inú sinimá ni mo ti máa ń rí mo ṣẹ̀ṣẹ̀ gbà wípé àwọn oní sinimá yẹn wọ́n máa ń ṣe research wọn dáadáa kí wọ́n tó ṣeré ni àti mi mo rí àjẹ́ life and direct. Right ọ oh, irọ́ ni kí ni ṣé wà ń bẹ̀ ni <laughs> ṣe bẹ́ẹ̀ mi ni mo wà ń bẹ̀ ah! ṣe rí bàbá yẹn gbóná bàjẹ́ ah! tẹ́ bá rí bóun àtàjẹ bí wọ́n ṣe jọ ń ta tọ́jọ ń ta bí ìyá yẹn ṣe ń ju tiẹ̀ báyìí bí bàbá yẹn náà ń ju tiẹ̀ sí ah! hmm. ẹ wo yà mí lẹ́nu. ẹni tójú ebè náà sọ fún mi ó ní pé ó kéré lójú àmọ́ dàgbà síkùn tó ṣe sàn kankan wà tó wọlé bá yín sọ̀rọ̀ ó ní kí bàbá yín kọ́kọ́ sọ̀rọ̀ o tí wọ́n á fi délé ṣe nǹkan tóun ní kí n ṣe ẹ ní láti rí mo ṣe ń ṣe ìgbà tí mò ń bọ̀ lọ́nà <laughs> àfi bí odi. Hmm. <laughs> àǹtí mi hmm? ẹ gbọ́n kankan. nígbà tí mo bọ̀ o. Ah, kó máa lọ jẹ́ wípé. dákun ẹ mọ́ bínú. Ah, ah. lóòótọ́ ṣọ́ọ̀ṣì dá yín lójú ẹ̀yẹ ẹlé dúdú ah, ó ti dá a báwọn ṣé ẹ rí ibi tá a fẹ́ gbin obì sí obì ti lalẹ̀ wù ú bẹ́ẹ̀ ẹ wá gbọ́ mi dáadáa o ẹ mọ̀ jẹ́ ọ̀bọ o kò gbọ́dọ̀ bọ́ o. ọ̀lẹ̀lẹ̀ tó bá wọnú ẹ̀ kò tún jáde mọ́ n tó dọ́gba dé ni kò tún lóde ọ̀ ẹ mú dáadáa o ẹ wá tilẹ̀kùn lé yín dáadáa kẹ́ ẹ ti wíńdò jáde débi tí ó fò lọ o tọ́ba ẹ lè lọ ó dòkúnú tẹ́lẹ̀ yá ń igbe rárá ẹ wò ó. àgbàdua kí irú eléyìí ò ṣẹlẹ̀ o ẹ gbọ́ kìlọ̀ mi dáadáa o ẹ rí wípé ẹgbẹ́yẹ eléyìí mú kọ̀ gbọdọ̀ lọ tẹ́ ẹ bá ti wá mú tán ẹ̀yin ẹ ṣàpè mí ń tá a bá ṣe èmi ò wí fún yín kò burú o hm? ẹ mọ̀ ṣe mo dúpẹ́ o ẹ̀yin ò nílẹ̀ ẹ ṣeun o ẹ ṣe mo dúpẹ́ o. Èlú. Eh, ti mọ ọ̀kàlùwẹ̀ lòun. èrèlú ó baálé mi. bí wọn ò bá wá baálé rẹ kọ ẹbí gbogbo ògbà ṣáàmọ ń lórí rẹ láì gbogbo dákun. ká fọ̀rọ̀ lè ṣòro ọkọ àti ìyàwó owó tí wọ́n kó fún wọn lẹ́ẹ̀kan ń bolo kó sí. èmi ti rè báyìí pamọ́ sínú wọ́ọ̀dúróòpù mi ó ní báyìí kó pamọ́. èrèlú kí n mọ́ pé ọlọ́fọ̀ọ́ ni òkú àfọwọ́rá ọ̀fẹ́ pélé yìí náà ká wò lọ rè bá kó mi wá mọ̀ fẹ́ ránjẹ́ ẹ̀yìn lọ́jà kọ́ lọ bá rè ra wa ẹ̀ wa. ẹ ọ̀dà ṣé ẹ̀dùn yín kan tó lọ ọjà kó má bàa tutù mo ti ti pẹ́. ọ̀ràn yẹ pè ọ́ pé mi ń pa mí ó tutù o kò tutù ebe mi kò ṣàgbà. ẹ ṣe àdúpẹ́ àṣẹ gbà yí láàárọ̀ èmi ó dùjẹ àbí àgbà. ládùúgbà tó yẹ kẹ́ ẹ ti wólẹ̀ níwájú àwọn ìyá mi ní kẹ́ ẹ ti ṣe ni wọ́n á fọṣọ kankan gbé ilé ẹ̀dùn sí àdúrà àgbà lórí bó ti mú. gbogbo ohun tí ń jẹ sínú ẹ̀ lọ́rùn lórí gẹ̀dẹ̀mù gẹ̀dẹ̀mù gẹ̀dẹ̀mù orí dami ara lórí bó ti rí bí ìlàjì àgbà bí ẹlẹ́dẹ̀ẹ́gàn wọ́n jẹ́ ń gbọ́ ọ. dàlóhùn òjì ló bá rẹ̀ dọ́hùn jẹ́ pa àwọn olóòótọ́. ah bàbá ẹ wo ẹ ṣe gan mo dúpẹ́ o wọ́n ṣe ròyìn yín báyìí ni mo bá ah ìgbà tí mo débi tí mo ti fẹ́ gbaṣẹ́ lèrò pọ̀ bí omi ah, lẹ́rù bá bà mí bá èmi nìkan mélòó lára mi láàrin ọ̀pọ̀ èèyàn báwo mo ṣe fẹ́ ṣe kí ni mo mọ̀ kí mo gbé dání àfi bí ìyanu ni wọ́n bá pè mí wọ́n bá ní èmi èmi o kí mi máa bọ̀ wá nílé kí mi wá nílé fún kí n yọ credentials mi àní o má yọ paper automatic employment làwọn fún mi pé kí wọ́n á bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n ní kódà tí mo bá fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ lónìí pé kí n máa bọ̀ wá mo bá ní ẹ ẹ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi pé kí ni mo kà kí ni àwọn ìwé ẹ̀rí tí mo ní wọ́n ní àní kí n má ṣe yọnu mo á ṣe ní iṣẹ́ tí bàbá fún mi pé kí n lò òun ló dáhùn ẹ wò bàbá wọ́n ti ní kí n wá bẹ̀rẹ̀ iṣẹ́ o ẹ ṣé mo dúpẹ́ ojú òní tí yín o ah ewé máa jẹ́ ògùn máa jẹ́ o ẹ ṣé mo dúpẹ́ bàbá. má wulẹ̀ dúpẹ́ lọ́wọ́ mi yá dúpẹ́ lọ́wọ́ Elédùmarè dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀ oríire àpérè onídàá màmá ọlọ́mọ àtàkàrà ṣọ́la òun ló gbé wọ kò ní bí bẹ́ẹ̀ kọ́ ẹni wájú tó ń dùn ní ìsìn ọ̀bá sì wà lẹ́yìn ni kò wípé gbà tó débẹ̀ wọ́n níwọ̀ gangan làwọn ń fẹ́ pé kọ́ ọmọ ṣe nǹkan <laughs> ẹni mọ̀ mí ó kò mí ẹni kò mí ó sì mọ̀ mí ẹni tó bá lóun mọ̀ mí ẹ dákun ẹ bá mi bí ẹni irú iṣẹ́ wo mò ń ṣe gan-an tó bá wá mọṣẹ́ ń ṣe o tó fọwọ́ ẹ̀ sọ̀yà òun mọṣẹ́ iṣẹ́ tí mò ń ṣe ẹ bá ń bí pé bo mo ti ń ṣe àwọn wo lájọ ń ṣe àwọn wo lájọ ń gbìmọ̀ pọ̀ tá a jọ ń ṣiṣẹ́ ọ̀hún tó fi ṣe é ṣe bá a bá kọná náà tán tá a gbé kòkò léná tí fi rọ́jò tuntun tí fi ń ṣe ń tà ń ṣe ẹni ó wí ẹ ọ yọra rẹ lẹ́nu ó ṣá ò ní òjì á jẹ́ wípé wo ló bẹ̀mí kíní ìtì ní òòlù mi ìmí ìtúnbọ̀ fọkàn rẹ balẹ̀ á ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ẹ bàbá ẹ èmi náà bẹ ṣe wá ń wò yìí mi ò ń ṣàfihàn sólóore o. Ah mo mọ rírì oore tẹ́ ṣe fún mi èmi náà wàá jọ yín lójú ṣẹ́rú owó oṣù tí mo bá gbà torí wọ́n ti ní wọ́n san owó gidi fún mi àwọn gbarúmọlẹ̀ wọ́n gbádùn mi ìgbarúmọlẹ̀ ò ní jẹ nǹkan kékeré mọ́ àwọn nǹkan ńláńlá ni màmá gbé wá sọ́dọ̀ gbarúmọlẹ̀ wọ́n gbádùn mi tó èyí ni wàá gbádùn mi. tó ló ti dá a báwọn wọn lọmọ tó bá mọwọ́ wẹ̀ yóò bá gbà jẹun ìwọ fẹ́ bá gbà jẹun pẹ̀lú ó sì pẹ́ láyé ṣé pọ̀ tọ́jú àwọn ọrùn mọ́lẹ̀ gbọ́dọ̀ àwọn ìyá mi àbàbá mi nílùú kó wa. ọdún wọn máa kó wa. o tún ti tọ́pọ̀ sí náà. sọ̀mọ ẹgbẹ́ bá a bá mu pẹtirọ́ọ̀sì náà jíjò báyìí ni ọmọ jòbù hmm. oríire rẹ àtògo rẹ ọmọ tọ̀bù lága. ọ̀ àìwá àìwá ni agbógbó lọ́fẹ̀ẹ́. ọpẹ́lọpẹ́ ọmọ ọlọ́kadà yìí òun gangan ló fi wá mọ̀nà. bí bẹ́ẹ̀ kọ́ àbá ti sọnù tipẹ́. ẹ ẹ má bínú pa káàdì wa ẹ kúrò lọ sí ìyá mi dáadáa ẹ̀gbọ́n ẹ ṣe gan-an. ẹ ṣe jàre. ẹ wo ẹ bí àwọn ni. owó dà. ò ń béèrè owó. owó mi bẹ́ẹ̀ ni. náà inú kí n bùn ọ́ lálùbáríkà àbí kí n bùn ọ́ lépè àtowó mọ̀. ṣe rí àlùbáríkà àtowó kọjọ iṣẹ́ papọ̀ ni méjèèjì ni mo fẹ́. <laughs> ọ̀fẹ́ rẹ̀ owó ọ̀fẹ́ rẹ̀ owó kájẹ bọ́ lówó. ẹ ń ságbélé ìkó kó o fi dàkọ̀ mu mo ju dúdú bí ojú akátá. ẹni tó ń wó lórí ìdókòwò yìí ọ̀rẹ́ mi ò rí ọ̀rọ̀ tí bẹ́lẹ̀ yìí ò ṣe é dá ṣe ọ̀rọ̀ ṣùnùkùn ni èmi náà ṣe wá wò wípé ká fojú ṣùnùkùn wò mo gbà sọ́tún mo gbà sósì mo wá wò wípé ibo ló tún yẹ kí n dà sí mo wá wò wípé jẹ́ ń tọ ọ̀rẹ́ mi lọ ọ̀rẹ́ ni tó ń wò lórí ìjókòó yìí ifá jẹ́ lẹ́yìn nù bẹ́ẹ̀ ni babaláwo tó gbọ́ fáyín oorun ó gbọ́ ohun tí bá wí ọmọ yìí odù tó wù bọ́ọ̀ tí wò lórí ìdókò yìí òun gangan ló jí lóru kan bẹ́ẹ̀. bàbá tó bí lọ́mọ ń lọ bẹ́rìrì bẹ́rìrì lóòkùn akin lòún wọ̀ yìí ẹyin tí ò gbọ́dọ̀ ṣojo àlọ́mọ ojó ń sá kirijo kirijo ọmọ ojó ń sá kirijo kirijo ọ̀rẹ́ mi òun làgbà yẹkútẹ́ yẹkùtẹ́ yẹkútẹ́ àgbà yẹkútẹ́ gorí igi ìgbà ànígi ìgbà òwò ọ̀rẹ́ mi tó ń wò yìí ó sì sọ̀kalẹ̀ ah, ọkùn ìmọ̀ ló ń wò yìí ọ̀bì tán báyìí nínú ẹ̀jẹ̀ láì tí wẹ̀ nìjì ọ̀hún bá jà ló bá ká ilé lọ ló gbọ́pẹ̀ ló gbódó ní ń da gbogbo nǹkan mọ́ra wọn àsọ̀rẹ́ mi ló fẹ́ gbé bó ti gbé lọ báyìí láwọ̀ àti ìgbà náà àfìgbà tó dá padà wá bó ti tó nìyí ló bá dìbẹ̀ gbójó ló di ti gbogbo ẹrú ń sá káàkiri kódà ọmọ lẹ́gàn ń sá fún un òrí bá a ti jókòó ni ọ̀rẹ́ mi tó yẹ kí n mọ́ ọ lọ́mọ kájọ mọ́ ọ dọ̀wẹ̀kẹ́ bó ti jókòó yìí ń rà mí ńlá tí ìbá ṣe pé gbogbo àwọn ẹ̀rọ kan tó ti fún mi ni kì ṣe ẹni tó yẹ kí n mọ́ ọ bá jókòó toró ti rèlú rẹ́súrẹ́sú ó ti rèlú rẹ̀sùrẹ̀sù ó ti rèlú tí gbogbo ọmọ ti kú báyìí táwọn ìyá wọn ò gbọdọ̀ sunkún débi tómi jẹ́ ojú wọn bọ́ọ̀lẹ̀ Hmm. ọ̀rẹ́ mi ṣàdánkátà rẹ o mo gbóṣùbà fún ọ. ẹ ẹ bàbá agbanya dalẹ. ǹlẹ́ òkú tọ́jú ìyá olódùmarè yóò dá àlàáfíà padà sára wọn. awo ẹ ṣe jẹ́ àfi ọpẹ́ àfi ìgbà fún olódùmarè olódùmarè gangan ni ọba tó tó bẹ̀rù ká fi bẹ̀rù fún olódùmarè. ẹlẹ́dùnmọ́rì a fi bẹ̀rù fún ọ tinú mọ̀mọ́ ń kọ́. ọmọ wa ni wọn ń bẹnu ilé o ti dàbà ọ̀rẹ́ mi ibo ni ká kọ́kọ́ ti bẹ̀rẹ̀ lọ. ìgbésẹ̀ àkọ́kọ́ ni ká kún yọjú sí ìyá ká tó wá mọ ìgbésẹ̀ tó bá tọ́kù tá a máa gbé. ó ti tán ọkàn mi balẹ̀ báyìí nìyí ẹ tinú ọ̀yà. Ah, ah. a ti jẹ́ kí níyàn pẹ́ jù àṣàpẹ̀là. mọ̀ ń jáyé o. wọ́n ti pẹ́ jù. Hm, sọ̀rọ̀ ọmọbìnrin tí ń bẹ lórí ìlú mi. mọ́dé yìí gbìyànjú lọ́pọ̀lọpọ̀ o kódà mo ṣe dànsáàkì fún ẹyin sọ wá rí ìyá yìí ọwọ́ pọ̀ lórí rẹ̀ ni ṣó o sì mọ̀ wípé bígi bá rẹ́ lugi tòkè rẹ̀ ńlá kọ́ gbé ẹ̀jẹ̀ àkọ́kọ́ gbé tòkè rẹ̀ kúrò bẹ́ẹ̀ ni. àwọn ò ní kú ẹ̀ ní kú ètùtù lákọ̀ọ́gbé fún un mo sì mọ̀ wípé nígbà bá gbé gbèsè mẹ́ta alákọ̀ọ́kọ́ tá a gbé méje tọ́sẹ̀ lẹ́ẹ̀kejì rẹ̀ nígbà bá gbé mẹ́rìndínlógún tí ó sì kẹta àwọn ìyá mi sọ̀rọ̀ mọ̀nìgà panimọ́ àgùn olókìkí òru wọ́n gbà pèsè wà wọ́n bà tú ìyàlẹ̀ yóò dìde. àṣẹ. lára wọn bá yá. Hmm. àìgbókùn ẹyẹ lórí ìtẹ́ gbiri lòlógó jí mọdé n tí mo ní kẹ́ ẹ mọ́ fi pàyà ìlara ṣókù. ẹ ó ṣì jẹ. ìyún ọkàn. ẹlẹ́ẹ̀kejì ẹ̀yẹ ilé ńkọ́. ẹ ok ẹ ká lọ. ọ̀dà ẹ wù. irú lè yí ẹgbà mi o irú èyí kò sí ti ya kí ìtún pẹ́ mọ́ jẹ́ àṣẹ kankan kan bí ìgbà tá jáwé kankan. omi gbóná ìpẹ́ lẹ́nu bọ́wọ́ èyí tí ń pẹ́ ń ṣàkèkì ẹ̀yìn awo ó ti yá ẹ mọ̀ tún jẹ́ ọpẹ́ mọ́ pẹ́yàpẹ́yà ẹja ṣe bó ti yẹ ká ṣe ó lè bá ti yẹ ó rí. tó ìyá o ẹ ọyẹ o kó yẹ kalẹ o ikú ní bẹ kódòfo àrùn ní bẹ kódòfo tó ẹ̀yin ìyá mi dèrègì ìgbà ni ọ̀yá ẹ ṣeun o ẹ ṣeun o wo ọ̀yá gbẹgbẹgbẹ balùwẹ̀ ẹ fún ní ọṣẹ òun kankan. ọ̀yá gbà lọ́wọ́ mi wo ó donírè gbìrè bẹ́ẹ̀gùn bá bọ́nú aṣọ ipa òun dà ní kọlọ̀bọ̀ ẹnu báyìí la fi wúre fúnra ẹni bọ́ ọ bá ti dé balùwẹ̀ lọ́hùn gbogbo ń tọ́ bá ti fẹnu rẹ wí wípé kọ́ dáa fún ọ yọmọ ṣe mọ́ ọ láàwọ̀ èyí tọ́ ọ bá ti fi fẹnu rẹ kọ̀ wípé ọ̀fẹ́ ẹ̀ ń yọmọ kàn lá sọ ọgbọ́ ẹ̀ ọ̀yà mọ́ ni. ọ̀rẹ́ mi ọmọ ṣeun mo dúpẹ́ àkókò ní ìṣàwó ṣe àṣẹ àṣẹ bá a bá ti fọwọ́ ọ̀tún jáwé gbígbẹ ní ọmọ jẹ bá a bá sì ti fòṣì wá gbòmígbà ní ọmọ ọgbà àwọn onílẹ̀ wọn ò ní fi kú tọ́ yàwọ́. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ ìdùmarè àṣẹ ìdùmarè àìdúpẹ́ ara ẹni kí ni àwọn afúnra wa fún kémi lẹ́yìn kí n kí n lẹ́yìn ńlọrọ́ ilé ayé ìlédùá hmm. ò ní ẹ̀gbọ́n máa ju àwa. ewu ti ẹ̀ ní ibà àjọgbórí ilẹ̀ àjọjẹ ni àjọgbórí. kí ló rọ̀. bàbá bí mo ṣe bomi kẹta tí mo bu kejì bẹ́ẹ̀ ni mo bẹ̀rẹ̀ sí gbọ́ àwọn ohun burúkú kan ah this was scary. Ah, ah, ah, mo ní sí ọ. ó kéwé ó kéwé wo àbíra tètè padà ẹ hàn pé yóò kù díẹ̀ yóò kù díẹ̀ ní orí ahọ́n òní tó ọwọ́ ọ̀tá òní tí ọ. ó wá ìfowópamọ́ ìyá mi lọ ń gbọ́. ọjà ọjà tó padà tó padà tó padà. tètè mọ ọdọ. ọjà. ọyún ọ ọjà ọjà ọjà ọjà ọjà. máa ń gbọmọdé yìí ó mọ̀ fẹ́ bá wà jẹ́jẹ́ nù. mọ́jì ò sú ọ kò gbọ́dọ̀ sú ọ tọrẹ ni tí ọba jẹyin orí àkàtà onítọ̀hún ò gbọ́dọ̀ wẹnu àké ẹ̀ nígbà tó ń gbọ́dọ̀ àpẹẹrẹ wọn ló tún rí. mi ò rápẹ̀rẹ̀ kan tó dàbí alára unity tí mo kàn mo rò pé ó ṣẹlẹ̀ ni pé mo ṣe ń wẹ̀wẹ̀ yìí ara mi kàn ní dìde orí mi ń wú. Ah, ó ti rápẹ̀rẹ̀ àpẹẹrẹ lè torí mu ṣé ìwọ ọmọ pé tí iná bá ti jó lóko mọ̀jàlá ní rè sòfófó ńlẹ̀ alágbára kan ò sì ní kọjá nínú afẹ́fẹ́ kọ́ mọ́ fàmì lélẹ̀ àpẹẹrẹ lè torí mu. ike tó fi wẹ̀ ńkọ́. ẹ wà ní bàtú. lọ́gbẹ́à lọ́gbẹ́à. ọmọdé ní èsùn ló ti wájú. Mm àgbàlagbà ó ṣubú yọ wẹ̀yìn wò. <laughs> bí ọba ti ẹ̀ rápẹ̀ a jẹ́ pé n ta ṣe fún ọ̀jẹ̀ nù. ọ̀yọ́ ti rí ọgbọ́dọ̀ rà pẹ̀ ọgbọ́dọ̀ rà pẹ̀. ọ̀yà ah. ah. kó jáde kó jáde kó jáde ọwọ́ ara ẹni la fi tó ara ẹni ṣe kò bọ́ta. Ah, ayé o ayé àkámọ́ra ayé ànàmọ́náyé àna àgbàlagbà párápì ayé ẹni àkàǹkà tó àrà nífẹ̀ẹ́ ah, ọmọ ṣe o wọn ti ń pa ọ sára ti pẹ́ bọ̀. Ah, ni mo ṣe máa ń yẹ. ayé náà pàṣọ lọ́wọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀wò eh, eh, eh, aburú rẹ̀ o ah. èyí tí wọ́n tọ́jú sí wọ́n kan alára alára ń lè ọmọ ṣe o ẹ̀yìn ọ̀rẹ́ mi kí ni mo ṣe fún ọ. ọ wá gbà mí àbọ̀ òtúrẹ́lẹ̀ ìdarí dákun gbà mí bá a ti ń gé lọ́wọ́ ní túnbọ̀ ọ̀ka dákun. àtinúkẹ́ ọmọ àṣàkẹ́ ọmọ ṣe o ogun tí ń jà ọ yìí ogun àtọjọ́ tó pẹ́ ni ogun àtìgbà wáṣẹ̀ ni látìgbà tó ti wà léwe ìwọ ọmọ pé aráalé ẹni èéfì á kú wọn èéfì á jẹ èèyàn bọ̀rọ̀bọ̀rọ̀ ni wọ́n ti pètèpèrò wọ́n ti fọwọ́ lu ọwọ́ wọ́n ti fi kàn lukùn wọ́n ti dọwọ́ láìdélẹ̀ pátápátá ah! elédùà ní ń kó ọyọ gbogbo òṣèré rẹ pátá wọ́n ti palẹ̀ rẹ̀ mọ́ tí ò sí ìṣeré kan mọ́ ṣùgbọ́n o. elédùwà ti lóun ó kó ọyọ nínú ewu. awo mo ń jẹ ọ̀rẹ́ mi. àbọ̀ mẹ́rin. ẹ wo wo ẹ awo. ǹjẹ́. mo fẹ́ kọ́ ọ kọ́ ọ wọ́n lẹ́ni mọ̀nà ní ìtàn nta bá sì ta bá àtọ̀ yóò dẹrùn níbi. ẹ̀yin dákun kí lọ́nà àbáyọ kí ni ohun ẹbọ kí ni nǹkan ètùtù tímọdé yóò fi ní ikú àtìyá rẹ. ikú ò ní pẹ̀tà lójú ràn àtìyá àtọmọ ẹnìkankan wọn ò ní kú ṣùgbọ́n o kò sẹ́bọ kankan o láti rú ìkìlọ̀ lọ́wọ́ àbẹ inú ilé tó wà yìí àfi hmm. kókó jáde tó bá wá kọ̀ tọkọ tí ikún tó tàkìtì ìpàkọ́ tó lòun ò lọ́rọ̀ ọgbọ́ àfàìmọ̀ kí tangun ọmọ pẹ̀ lẹ́yìn àrò àwo kò jù bá lọ. ṣó o ti gbọ́ ohun tí wọ́n ń wọ́n ní ká fún ní ká gba àwo alára ká sì sọ̀rọ̀ fún ní ká gba àwo òkè ìjẹ́rò ń tọ́ tó wù yìí ọlájẹsẹ̀kù olùrọ̀rùn wọ́n ní okú ọ̀la yìí ká kọ́ ọ̀fà yìí ká lẹ́yìn ọjọ́ mọ́kọ tí ọ̀gbọ́n ìṣẹ́bọ etí inú lójú òlò tọ́ ọ bá wá kọ̀ tó olóòní tẹ̀lé tí wọ́n wí kólókóló ayé olóòní ó ṣe wọ́n rẹ̀ oṣù bá rẹ̀. ìyá ìyá. sínú o gbé màmá sí oníkàǹsí ẹ̀ máa tọ́jú ẹ̀ níbo ni wọ́n ń lọ níbo ló ń lọ gangan. wọn ló ń béèrè kan lọ́wọ́ ẹ̀ wọ́n níbo ló ń lọ tiwọn ó gbé ìyá mi sílẹ̀ olóhùn lọ bó ló ń lọ. àǹtí mi ṣẹlẹ̀ ń tẹ́wọ́ pẹ́ẹ́pẹ́ ṣé mi ò try ni ẹ̀yin náà wà àtìgbà tí mo ti ń kópa tí ó bá nídìí ṣé máa gbé wọn wá síbí ni ẹ wo ká tiẹ̀ fi yẹn sílẹ̀ tẹ bá rí nǹkan tí mo rí mọ́jú mo ṣẹ̀ṣẹ̀ gbà yí pé tọmọdé bá débi ẹ̀rù ẹ̀rù máa bà á ni àǹtí mi mo ṣe wà yìí wọ́n ti ní kí n kúrò nílé yẹn o tó máa sọ pé ibi báyìí ni mò ń lọ àtòbí tí mò ń lọ báyìí mi ò mọ̀ mi ò ní destination so títí màá fi gbalé mi o ẹ jẹ́ kí màá mi wà lọ́dọ̀ yín ẹ̀yin náà bí tí mo bá dé yìí ẹ kọ́ntínú láti bẹ̀ o ò mọbi tó ń lọ o kò ṣáà lọ ṣá ọ̀rẹ́ owó mi ràn ni. kí ni a fẹ́ sọ ṣé bọ́nà ló ń sọ yìí o ò mọbi tó ń lọ o gbéyà kalẹ̀ ẹ tó kọ́ ọmọ lọ́wọ́ tó kọ́ ọkọ wà lọ́wọ́ ẹ̀ o sì ní kí o tún kó kọ́tà màmá síwájú níbo kí ni iṣẹ́ ìṣẹ́ tó lè máa tọ́jú màmá yín. ẹ jọ àǹtí kì í ti yín ẹ dẹ̀ ń sọ̀rọ̀ báyìí ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ìyá náà kan ló bí àwọn náà ṣé kì í ṣe ìyá wọn ni. Eh? sínú sínú. báwo ni mo ti fẹ́ ṣe é ọkọ wà bẹ́ẹ̀ ọkọ wà bẹ́ẹ̀ ó kẹ́bí máa ń gbọ́dọ̀ ló gbà o ẹlẹ́bùn tó wọlé ẹlẹ́bùn tó wà ní ọlọ́run abẹ́ gbé o ọlọ́run abẹ́ gbé o ó dárò ló gbà o. Yeah, Daniel. Oh. Yeah, mo ní kí n sáré. Ọ̀gbọ́n máa fẹ́ àìsàn. No, no. Oh, okay. dúró lẹ́nu yìí tí ẹ ṣe pé o ti ń bá ọ̀rọ̀ àìbá mi sọ̀rọ̀. mo ń sáré parí dọ́kúmẹ́ǹtì mi tí mo ń ṣe. ẹ pẹ gba drinks ẹ. èyí tí ò ń lẹ̀ mọ́ mi pẹ́kẹ́pẹ́kẹ́ yìí ọ̀rẹ́ ò just don't ask for money me no because i'm broke now i'm broke don't even talk about money. tí mo sọ pé mo fẹ́ béèrè owó àǹtọ́ bá dẹ̀ yà ń sìn wá sọ pé mo wà romantic mo tún súnmọ́ ẹ̀ ń sìn sọ̀rọ̀. ok kí la rí gbọ́. yóò sọ mí lẹ́nu náà. anyways mo fẹ́ bẹ̀ sọ̀rọ̀ kan ni. ok i'm all ears. ọ̀rẹ́ mi tinú. oh tinú. ṣé kì í ṣe tinú tó fún mi kó ní problem. my dear kọ́ lọ ṣàánú wa ni o kọ́ lọ máa máa kó má jẹ́ ká rí wàhálà wa o mo rú wàhálà tí tinú kó sí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o eh? ó ti pọ̀ jù tó ti wá nísìn ó ti pọ̀ jù ah, mi wà ṣó mọ̀ pé hmm, wọ́n máa ń sọ wípé tí accommodation bá ti kúrò nínú problem ẹ̀dá wọ́n ní yòókù kínkínní ni hmm, ó tún ní accommodation problem tó yẹn ni mo ṣe wò pé kí ló dé tí tìlú ò ṣe máa wá gbé lọ́dọ̀ wa èmi àti ẹnìkan náà kúkú lé ní tọ́lọ̀ máa fi ṣọmọ and a ní three bedroom níbẹ̀ báyìí so fúngbà díẹ̀ náà ni o kì í ṣe pé máa pẹ́ o just tó máa fi get accommodation tiẹ̀. dani sọ̀rọ̀ ló ń jáde lẹ́nu yẹn have you forgotten you are married. kí tinú a grown up person like that kó a máa gbénu lé wa okay good ó dà pé nǹkan tí mò ń sọ kò tí ì yé if you know what is good for you that lady must not step into this house. but rooms mẹ́ta ló wà nínú ilé yìí náà ó máa wà nínú room tiẹ̀ a lè ṣe anything tó bá wù wá náà. ok ọ̀rọ̀ ṣe ń yé mi sìn tí o bá mọ̀ pé mi ni ọkọ ipe mi mo fẹ́ sínú ilé then o gbọ́dọ̀ take two nǹkan tí mo sọ fún ẹ bó tó bá fẹ́ sọ mí di ìyàwó tí wọ́n fẹ́ di ọkọ then bring her into this house kẹ́yìn méjì kẹ́ máa ṣọkọ àti ìyàwó then let me assure you i will leave this house for the two of you oh. stinking idiot. Martins ṣé o lè tó yẹn ni kí ni mo ti sọ tó kọjá ẹnu mi ń sìn at least ọ̀rẹ́ mi lẹni tá à ń sọ̀rọ̀ èyí èmi náà lè lérò problem yẹn kéde lọ́ba so why is it making a freeze Martins. èèwọ̀ mo dọ̀wọ̀ tí wọ́n bá bí ọ wípé ṣe ọ̀ṣọ́ bẹ́ẹ̀ ṣọ́ ọ̀ṣọ́ bẹ́ẹ̀ mọ́ ọ gbọ́dọ̀ dánwò ntọ́ fẹ́ dánwò yìí lẹ́yẹ dánwò tẹ́yẹ iṣu méṣọ̀pọ̀ náà dánwò yìí yàgbẹ́ ẹ̀jẹ̀ ńlọ̀bọ́ gbúgi rẹ̀ tó rẹ́ bọ́lẹ̀ pọ̀ ó ṣe ń tọ́ ó sì dà lápá mo ṣe o torí mo ṣe ilé ayé ní gbé béèyàn bá kọjú ṣe yóò sì lòdì ọ̀run àmọ́rùn lòun ẹrú bàbá àlùbàrù ọmọ wọ̀ èmi mo wí bẹ́ẹ̀ fún ọ ọ gbọ́dọ̀ dánwò tọ́ ọ bá fẹ́ fi rọrùn àtìdùnnú gbáyé rẹ ọ gbọ́dọ̀ dánwò. Ọdún tó wù. tinú bá wọn. a ò rẹ mo wà ókè. ṣòbínú pé mo ti dẹ dúró ah. ṣòbínú pé mo dẹ láàmú. ọ̀hún náà tẹ̀ tó. òun tí mi máa bá yanjú ọ̀rọ̀ oúnjẹ tó bá fi wọlé ọmọ náà mọ̀ rẹ̀. ẹyin <laughs> eh, báwo wà ní. Ah, ọ̀rẹ́ mi honestly mi mọ mo ṣe fẹ́ sọ ọ̀rọ̀ yìí parí pé màá tún pè mí lórí fóònù pé ah, ok tó bá lọ máa wá bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀ tà ká wá kájọ gbogbo ọgbọ́n tí mo dá mo lo ète obìnrin mo lọ́gbọ́n obìnrin kò wọ́ọ̀kọ̀ bàbá yóò gbà náà ah. kò gbà ọmọ kan tó worst wọ́n ní láti sọ fún mi wípé tèmi bá ti mú ẹ wá sínú ilé òun máa jáde nínú ilé fún mi. Ah. ṣó le tó yẹn ni. lè mọ̀ pé mi ò lọ́nà mi. Eh, àbí ṣé o rò wípé bóyá tèmi bá wà bá wọn bí wọn ti tijú wọn máa change mind wọn. tinú yorùbá ni mò ń sọ aléèyàn sọ wípé tó bá wọnú ilé tó bá fi kó ní sọ pé kó má wà á ní kó wá àwọn àdẹ̀kẹ́wé abọ́ síta mo ló máa wọ́kọ́ lọ at The princess among the nations has become a slave. No one to. Mọ̀ wulẹ̀ làwọn jìnnà hmm, ẹ̀kọ́ ti fojú mú wọn. Mọ́ mi kàn, mọ́ fòyà, ọmọ ọ̀lẹ́ la yí o gbà ibi gbogbo ló gba lágbára ilé ńlé rẹ lọrì kó wá mọ ọkọ tọ èmi bọ Ọlọ́run kúkú ṣe àtiwọ àti ìyàwó mi ẹ ti dọ̀rẹ́ àti di fámìlì kan náà nígbà tẹ́mi àti ìyàwó mi àní sun yàrá méjì pọ̀ lẹ́ẹ̀kan náà ilé ńlé rẹ ilé ìgbín tó gbìn gbé ilé ìkarahun tó karahun yàn tẹ́mi bá kọ̀ tí wọn ò bá ṣe lónìí tẹ́lómi bá ṣe fún ọ lọ́la ńkọ́ ibo lèmi ò fojú sí omi ni wá ibo lèmi náà mọ̀ tí mo lè ṣòde tí mo lè fira láàánú wo mọ́fọ̀yà oje lọ́ọ̀rẹ́ kó wáyà yìí máa kó bọ̀. ẹ ṣe mo dúpẹ́ sá. wọ́n dáwọ́ ọbẹ̀ tẹ́lẹ̀. ẹ ṣe gan ah irú èèyàn bíi ti yín báyìí ó ṣọ̀wọ́n àwọn ọmọ tí ìnà màrá là ń lágbára ọlọ́run àbí àṣẹ àìdó àìdókè ààrẹ èyí tó ṣe kókó ń bẹ tó ṣe pàtàkì jùlọ ni wípé n ó ṣe àwọn ètùtù kan fún kì í ṣẹyọ kan o bí oríṣi méje ni torí méje ń tóbi yìí ètùtù méjèèje yìí ni tó dúró fún ibẹ̀ ló ti mọ́ ra láàánú ibẹ̀ ló ti mọ́ ọ̀rọ̀ lóore ibẹ̀ lówó ò ti ní wọ̀n ibẹ̀ ló ti mọ ráwọn tí ó mọ kówó fún ọ aláwọ̀ èèyàn jàǹkànjàǹkàn àwọn ọlọ́lá tí wọn èyí ṣolòṣì ẹ bá a bá ti parí ètùtù yìí tán gbogbo rẹ̀ yìí ní ọmọ ọwọ́ tọ̀ wá tuurutu agbé ọmọ gbére wá àlùkò ọmọ kóre bọ̀ ó wá rí bíbọ̀ bíbọ̀ báyìí ní tẹ̀bọ̀ yìí ire gbogbo ní ọmọ ọwọ́ orí èmi kọ́ ni wọ́n ṣe fún ọ àwọn àwòrò ṣàṣà àwọn ni wọ́n gbéṣẹ́ ọ̀hún fún àwọn ọ̀wàrìfà mẹ́fẹ̀ẹ̀fà ni wọ́n gbárí jọ ni wọ́n pè lè wù ẹbọ torí àwọn ni wọ́n ń débi ẹlẹ́bọ síwájú ẹlẹ́bọ lọ́ba tán. Hmm, ṣùgbọ́n ní gbogbo ẹ̀ lọ lọ rí wówó wá àìbọ̀ bá ti wówó wá á ṣètùtù. bàbá bí èlò lè tí wá níbi kí n ti lọ wá wá báyìí. èlò èlò ọ̀sọ̀ <laughs> sí mi lọ́gàn tá a bá rí bóyá bíi fifty thousand àbí tó o bá fẹ́ ṣe dáadáa kọ́ wa bá ń wá ẹgbẹ̀rún mẹ́wàá lé lórí kó jẹ́ sixty thousand torí màálù ń bẹ nù tá a fẹ́ lò nǹkan lè rà yìí tó dáa tó dáa aláwọ̀ olùbánu. wọ́n jẹ́ sixty thousand. elédùn ọ̀fọ̀ òṣì ọ̀yà ṣe yárayára tá a bá ti ṣe eléyìí tán kọ́ ọmọ wa kó lọ́ba tán àyè gbà ọ́ àyè gbà olúwa lónìí àti ẹ̀kún ẹ̀. the princess among the nations has become a slave. No one to comfort her. All her friends became her enemies. She weeps bitterly in the night. I tease her on her cheek. She needs redemption. She needs redemption. Oh, precious Lord. Hello, I'll do that later. Hello. Hey, yeah, good afternoon. How are you, my sister? I'm fine. Um, where are you going? Can I help you? Oh, um, no, don't don't bother. I'm actually waiting for somebody. I mean, wherever you're going, I can easily go drop you. Um, no, no, don't bother. Okay. Um, can I have your number, please? Um, okay, I'll do that. Thank you. Um, zero eight zero. Uh huh. Double three nine six eight five double one. Three three nine six eight five double one. Your name Tino. Oh, all right. My name is Osmond. Uh, I'll call you now, uh, or I send you. It. I'll call you now so that you can store my number. Okay. It ends with five. Right. Thanks. God bless you. She needs redemption, oh precious Lord. Send her help. She needs redemption. She needs redemption. Oh, precious Lord, send her help. So, ibi tó ń béèrè? Ibi tí mò Oh, okay, okay. Uh, can we go in? Um, a máa ṣùgbọ́n mo kàn fẹ́ pé àkíyèsí yín sì ń gòkò torí mi ìfẹ́ pé tẹ́ bá wo bẹ̀yẹn sì ń you know that place ó look back on kẹ́ ẹ máa wò pé àyìnbó ah, ni mo mú yín wá yìí ṣé mo sọ fún pé àwọn ọkùnrin mò ń gbé àwọn bàbá yìí wọ́n máa pa owó dà. ṣé tó máa ń ṣe àwọn oògùn tó lè. Um, báwo ṣe lè pé o. ok wọ́n máa ń pè wọ́n ní agbọ́mọlà that you know they help people a lot of people come there. okay wọ́n lè máa ṣiṣẹ́ fún wọn. no problem since gbogbo nǹkan tó ń ṣe é good. And our business may go more than challenges. I can, can I, I mean, uh, I can talk to them. Sure. Tima, of course, ma mú be débi àbá. Wọ́n máa help yín. In fact, bàbá yẹn nice gan. Because material, ti rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó wá síbẹ̀ tán. In fact, wọ́n mú give testimony. want help Don't worry, I'll introduce you to them. Oh, no problem. Okay. okay. pẹ̀lẹ́ o arábìnrin òkú ogun àjàyè ibi tó ń wò yìí ni wọ́n ń pè túdé níbi táwọn awo oré ti gbọmọ lọ́mọ lọ́wọ́ awo obi wo o ti sátàgbàgbà lónìí ó sì di dandan kí n gbọ́ ìwẹ̀ láṣẹ fún ọ lọ bá bọ́ lọ́wọ́ oṣó tó ń lépa rẹ̀ lọ bọ́ lọ́wọ́ àjẹ́ tó fẹ́ jẹ̀fun jẹ̀dọ̀ ọbọ lọ́wọ́ oníṣègùn tí ń fògùn ka rẹ̀ lé ọ̀ká wo kò sí wàhálà fún ọ. ẹ ṣeun yá wa ẹ pẹ fún àmọ rí ń bá agbámúlẹ̀ mo dúpẹ́ lọ yín mo mọ lóore mo dúpẹ́ ṣé o ẹ ní tójú ilẹ̀ mọ́lẹ̀ ẹ ẹ wò mí ìyá wa bí sí ọba pẹ ni ẹnìkan ìpẹsẹ ẹ wò mí tinú ṣe bí oko owó ń lọ́wọ́. ok o ẹ mú kó wà ó wà nínú báàgì níta. ìyá wa ó ti rí mi. sọ wá mọ̀ pé mẹ́ta ni wẹ̀tá sì fún bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mo mọ̀. ó fi omi òkun ni ló fi wẹ̀ kàn ẹlẹ́ẹ̀kejì omi ọ̀sà ẹlẹ́ẹ̀kẹta omi ikú dẹ̀tì níkú bá dẹ̀tì fún ọ lóhun gbogbo rere wá ń wọlé lọ́tún lọ́sìn wo àmọ́ yóò tó rọ̀lẹ́ o kó o tó lè padà. ìyá wa ẹran òfófó rẹ̀ ń sẹ́ ẹ̀mí ò jẹ́ dáadáa òun náà ti ṣe tán àbí. Oh, oh yeah, ìjà lọ́wọ́. hello just one minute um, I have one or two things I want to discuss with her can I talk to her. Because oh, tó ń sọ ni wípé bí ó ní nǹkan kan tó lè ṣe fún un náà kó náà ní àwọn ọ̀rọ̀ bíi ẹ̀rọ can I explain? Ah, ṣé mi lè ṣàlàyé àwọn ìṣòro yẹn fún yín you see. ẹ má wulẹ̀ sọ nǹkan kan gbogbo ohun tó o fẹ́ sọ pátá ni ló ti yé mi ṣebí lórí ọ̀rọ̀ ṣẹ́ rẹ̀ ni. wo Ah, ọ̀tá tó o níbi iṣẹ́ rẹ pọ̀ gan-an wọ́n fẹ́ sọ ọ́ di ẹ̀dùn arinlẹ̀ kò jàǹká àwọ̀ bó ṣe yí ọká wo iṣẹ́ là á ṣe fún ọ lọ́nà bá là fún ọ lọ́dọ̀ lówó lọ́dọ̀ lọ́lá lọ́wọ́ àdẹ́ni ìgbéga tó o bá ti yọ ó ti yá wa náà. fọkànbalẹ̀ ẹ ṣe rí ìyá wa táwọn wò yìí àwọn ni arínúlóde olùmọ̀ràn ọkàn wọn là bá mọ̀ pé ní àṣẹ tí í ṣẹlẹ̀ tí í ṣòde gbogbo wọn ti rí. ok lórí owó yẹn ṣé ẹ̀yin ni máa ẹ̀yin lè máa fún ní bíìlì yẹn right i'm ready to pay. eyín yẹn ṣe ń tó lè kì í ṣe wàhálà ọmọ ṣe o kí ọkùnrin ó rí ejò báyìí kóbìnrin ó kì mọ́lẹ̀ ibi kejì ọmọ ti lọ ni wo èyí ò le nǹkan tó rọrùn ni. ẹ ìyá wa ẹ ṣé mo dúpẹ́ o tinú ibi tá a wí ládé yìí ibi a wí ládé yìí o márùn ní ọgbọ̀n ẹrù wọn fẹ́ kó sí báyìí bánú sọ mọ béèyàn kankan sọ ó tún gbá mi ẹ̀yin ìyá mi adé o. kéré mọ̀rìwò ni láàrin ọ̀pọ̀ ẹ̀gàn ilé mọ̀rùwó tí sọ̀sọ̀ tiẹ̀ ọ̀yá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ọ̀yá ìwọ náà fọwọ́ bu omi sẹ́yìn rẹ̀ fọwọ́ bu omi sẹ́yìn rẹ̀ o ikú dohun orí ọkété àrùn ó dohun tí rí ọkété gbogbo tí jẹ́ àrùn òfò ìdààmú ìpọ́njú orí ọkété lónìí o o tún bá wọn ṣàṣetì mọ́ gbogbo ogun ìdààmú ìfòró rẹ gbogbo ikọ̀ àmì ìkórìíra lára rẹ ayé ti sì dànù lónìí àmúbọ́ obìnrin gbàgbé tẹ àfàtó obìnrin gbàgbé bó ọba ti ń lè lọ́mọ ọba wo láti wákàtí lọ bẹ́ẹ̀ bá pégún tẹ́ ẹ pẹ́gbọ́n níbi iṣẹ́ rẹ ìwọ lọ́mọ borí ìwọ la yọ̀mọ rí ayé ò ní pa ó ti di aṣọ tó gbó mo ti dẹnu ẹ wò. ẹ̀yin ìyá ẹ má bínú asákẹ́kẹ́ lórúkọ tá a pẹ́ fá àrìgìrì bọ́ọ̀lù lórúkọ tá a pẹ́ yín èso ọ̀dàrà èṣù náà làrán kòjọ̀gọ̀ lórúkọ tá àpẹ̀yìn ìyá mi àjẹ́ ọmọ yín nì tinú ó wá fún yín lóúnjẹ ni gbogbo tó bá ṣe lónìí ẹ wò ẹjẹ ó jẹ fún un kọ jẹ bí iná kọ gbàgbé ẹtù wò tinú fọkànbalẹ̀ àwọn ìyá mi wọn wáhùn ó rí pé apá ìpó yìí biribiri wọn dẹnu wo àdúrà rẹ ti gbà látòní lọ ó ti dọlọ́lá ó ti dọlọ́rọ̀ yíyẹ ní yẹyẹlé rírọ̀ báyìí ní rọ̀dàbà lọ́rùn látòní lọ kọ́ máa yọ ni ẹ̀yin ìyá mi o bí ẹyẹlé bá ti ń lọ kọ́ ọmọ fọkàn ṣàdúrà tẹ̀lé ni gbogbo ogun òsì ìdààmú àṣetì àṣèrí gbogbo ogun àṣetì àmì ìkórìíra lára rẹ ó sì lọ ẹyẹ ìyá mi tinú ti fún lóúnjẹ o bẹ́ẹ̀ ẹyẹlé bá ti ń lọ gbogbo ogun àṣetì rẹ àmì ìkórìíra kó máa lọ ní o. Stay no way. She needs redemption. She needs redemption. Oh, righteous Lord. Ah. Ah. ah Osmond. Yeah? Ah, why are you here? I'm Uh, Mokowari Babani. I just want to see him. We have one of two things we're talking about. But oh, you didn't tell me you're coming. Well, don't worry. Uh, don't worry. We'll discuss that later now. I'm a solitaire. I'm a solitaire later. Ah, ah, good. Ah, ah, ah, Yeah. Uh, you are welcome. Thank you very much. Uh, no, you will be Tinuke, I know you will be surprised to see him here. Um, baba, òun ló ránṣẹ́ sí mi, kémi òun ránṣẹ́ sí òun, ká sì jọ wá. But baba, ẹ sọ fún mi kó ń bọ̀. Ẹ lo ẹ lo forget that now. How far baba? Uh, we ready. We ready right? And ah, let's go. Owó oh, oh, oh, à ń bọ̀, à ní pẹ́ dé. You see, we will talk about this later, not now. Hmm? Uh, eh, eh, no worry. I expect to you later. Eh? Enjoy. <laughs> kí ló ń ṣe ọmọkùnrin tára ò balẹ̀ báyìí ah, abẹ́rẹ́ bó ṣe ń gbọ̀n yìí hmm, kulikuli osmond àti bàbá fáwálé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kò máa yé mi tí kò ṣe pé wọ́n ti rí nǹkan tí ò dá sọ́mọkùnrin yìí lọ́run mà lè ṣàánú arákùnrin ṣé ọ̀dọ̀ lójú pé owó ìpè. màá ẹnì kan fáàmì ẹ ó pè. fàjẹmílẹ́yìn. ìyá mọ̀ jẹ́ yín ọdọ lójú pé pípé lowó ìwà. ìyá wa ọ sọ fún mi pé pé mo sì nígbàgbọ́ pé kò lè parọ́ ó pé o. tó bá wá rí bẹ́ẹ̀ ìrókò ti wó lé agbẹ́dọ́ báyìí iṣẹ́ ti di ṣíṣe. ogun dábèdè o ogun dábèdè o ogun dábèdè o ẹ̀yin ládàdo wọ̀lú ire olókun ire ọlọ́sà lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ẹ kórè owó ńláńlá wá fún Osmond lónìí o kó rí bá ti ṣe kó rọ́nà gbégbà kó dolókìkí káàkiri àgbáláyé kó wá dolówó ayé bọ́ bá ti wá mú kan ni kí mi ọmọ sọ díbẹ̀ torí pé ẹnìkan ìrí ojú ọgbẹ́ lára omi. ètò ẹbú ń dàṣẹ àṣẹgùn èyí tó tọ́ bá ti balẹ̀ báyìí kò ní padà ẹnu mọ́ kó tó nílé ìtàn ni kómi ò ti máa dípò bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ náà kàn tán kó tó rí kan o. ọyá arákùnrin gbà tó bá ti di aago kan kù díẹ̀ kó o fi ọṣẹ ń wẹ ọwọ́ rẹ méjèèjì tó bá ti wá da aago kan òru gẹ́rẹ́gẹ́ sí àpótí ajé yìí. lọ́ba dolówó rẹpẹtẹ owó dé ṣìkìṣìkì máa mì owó dé owó dé ọ̀yà ọ̀yà ọ̀yà kálẹ̀ mọ́. sàmìdáṣẹ́. ọ <laughs> ah, parí nù <laughs> owó dé owó dé àná ẹ̀nẹ̀ tán. Thank you. owó owó ẹnìkwà owó owó owó owó at last at last. I told you to open the Aji box by 1 a.m. Sir, how can? I did it exactly by 1 a.m. in the morning as I was told. Never tell me that. Oh, she ṣí lákòókò tó yẹ kó o ṣí gangan o ò ṣí o ò ṣí. Àwo àwo ẹ má jẹ́ àfọ̀pápọ̀ lọ́pọ̀lọpọ̀ jò kí ni tí a ṣe si báyìí. N tá a ṣe sí wa, n tí a ṣe si ni wípé èyí tá a ṣe fún ti bàjẹ́ a wà padà tún ṣẹ́ṣú ajé míì sínú àpótí ajé. bẹ́ẹ̀ bá ti mojú ọ̀nà kò yẹ kéèyàn tó máa wọnú igbó mọ́ ẹ sọ fún un. What are you saying, sir? He is asking me if there is a solution. I heard him. Uh, and I told him there is. God. Uh, I heard you. Then what, what, what are we going to do now? I just want to know. Kí la máa ṣe ń sìn. Ọlọ́rẹ̀ wo wá torí ajé tá a ṣẹ́ sínú àpótí òun fún wọn níjọ́sí ó ti bàjẹ́ ah. a padà ṣẹ́ mi báyìí àbí. tọwọ́ ń bá ti dé iṣẹ́ ṣe. no no no no no no not again not again not again ah baba that's much. Eh, eh, sórí owó tó kó wá ń jò sí tá a fi ṣe tàkọ́kọ́ òun gangan ló tún kó wá fún kejì lọ́ba tó. náà bí mo ṣe gbé wá gbà yẹn náà iye tí mo mú wá gbà yẹn náà ni ẹ wo kò gbọ́dọ̀ dí kò sì gbọ́dọ̀ lé. ọ̀dà kó dé ọ̀dà. ọ̀rẹ́ mm. we're good to go ọ̀rẹ́ máa lọ wa. ọ̀tọ̀ yẹ wà. Hey, this one you're dancing. John Osmo, kí ló ń ṣẹlẹ̀ gangan náà? You want to know? Yes, now. Can't you even feel it? Can't you smell it? <laughs> smell what? I'm talking about M O N E Y. By the time it comes, I am going to make you feel cool and comfortable. I'm going to buy you exotic cars. You know. <laughs> I don't understand. What do you mean? Do you want to know? Yes. Do you want to know? Yes, no. All right, just give me a little time and you end up smiling to success. Jésù bí Nazareth ẹ̀gbọ́n mi wọ́n ti gba yín wọ́n ti scan yín. what. wọ́n ti gba yín oh my goodness ẹ ti bọ́ sọ́wọ́ àwọn four one nine wọ́n ti scan yín. scan. yes of course. na film. it's not film o ẹ̀gbọ́n mi lẹ́kọ̀ọ́ kì í ṣe fíìmù rárá o wọ́n ti scam me big time. for real. i'm telling you. ah wọ́n ti scam me o. Oh. You guys took me to watch millions. And they are two. Where's the second Where's the guy? Eh, eh, ẹ wẹ̀ má wọlé, iṣẹ́ ìtura nìyẹn. Ká wọnú olè, gbogbo ọ̀sán àwọn ọjà ẹgbẹ́ náà gbọ́dọ̀. Kí lẹ́sẹ̀ mi ná? Sẹ́yìn sóore la sóore ni. Oh. Àbẹ́yìn a máa sóore dáná. Ó tún fi owó mi dà. Kò sóore àná. My friend, move my friend. I call the second, collecting millions from me.

Hello àǹtí Tinú. Níbo lẹ wà? Erelu. Ẹ ẹ in fact gan àdúgbò mo wà gan báyìí mo fẹ́ délé. À ah, ìtòsí lékẹ̀. Ẹ má lọ lé o. Ẹ kí ló ṣẹlẹ̀? Ẹ má lọ lé. Àwọn ọlọ́pàá ti wálé. Wọ́n ti wá gbé bàbá Fájìmí o. Èmi kò ti kúrò lẹ́sìn. Ah okay. So ibo ẹ máa bọ̀ wá bá wa ní ọ̀rẹ́ méjì. Ọ̀rẹ́ méjì. Ah, mo ti gbọ́ tí má ti dọ̀rẹ́ méjì mo máa tẹ́ bá dúró rẹ̀ méjì màmá ṣàlàyé gbogbo tó ṣẹlẹ̀ fún yín ẹ má lọ o. ẹ wò ọ̀dọ́ ọlọ́kadà ẹ mo ti gbọ́ ẹjọ́ ẹ máa gbé mi méjì. Ah, ẹ wo ẹjọ́ ẹjọ́ ẹ má gbèyàn wa so three hundred ni wọ́n gbé láti ibi lọ́tọ̀ rẹ̀ méjì ṣe rò pé ṣe rò pé mò ń jalè kí n tó rówó ni láti bí lọ sọ̀rọ̀ méjì mi lè san bí wọ́n hàn fún ti náírà. àrùn tí ó jẹ́ three fifty náà. ẹ bá gbọ́ndé náà fún mi. mi ò gbọ́ndé náírà o mi ò mi ò mi ò gbàgbọ́dé o. ẹ jẹ́ àlọ́ ọ̀ndé náà rẹ máa. Ah, mo ìbí náà ṣiṣẹ́ kémi náà tó rówó ni. àwọn irọ́ kí ẹ pé mo máa bá yín mo máa yín pé bàbá yìí. Erédú, owó ní ti ìpèjáyà tẹ pè yín kí ló ń ṣẹlẹ̀? Ah, farabalẹ̀. Tójú bá farabalẹ̀ dandan ni kó rí mú. Sórí gbogbo nǹkan tí ò yẹ pátápátá gbogbo ẹ̀ la máa láyé ẹ̀ ń bì lé ní wọ́n ṣáà farabalẹ̀. Okay. láti bo dáná oníyọ. lóòótọ́ ọmọ ọlọ́nà ni ọ. ọmọ ọlọ́nà ni mi mo sì mọ̀ nà. fọlá ṣáájú ọlọ́nà níyà rẹ̀ èyí ti ṣe kí ló dé tí wọ́n ṣe bèrè ní tó fi rẹ ìyá ọmọdébìnrin kí o tó máa wò wọ́n. ẹ àjẹ. rárá balẹ̀ èmi ò ṣàjẹ́ o ṣé o gbé ṣe fún ẹ lọ́jọ́ yẹn acting lásán ni. yé mo wí. bẹ́ẹ̀ o arábìnrin gbogbo ohun àyà yìí ibi tó ń wo ìwọ́n lò. ó yẹ lẹ́nu èmi mọ̀ pé yóò yẹ lẹ́nu dáadáa wò ó tọmọdé bá débi ẹ̀rù dandan ni kẹ́rù ó bà á mọ́ wàá bẹ̀rù ṣé orí àwa tó ń wò yìí gbogbo wa jọ ń ṣiṣẹ́ papọ̀ ni o ṣé orí àti fáwálé àti fájìmí gbogbo wa pátá jọ ń ṣiṣẹ́ papọ̀ ṣùgbọ́n àwọn agbófinró wọ́n ti mú fájìmí o fáwálé ti sá lọ àpọ̀jù bẹ́yẹn lọ o àwa tún mú ẹ dọ́dọ̀ àwọn tán ju àwa lọ nídìí iṣẹ́ yìí ṣé oríṣẹ́ tà ń ṣe iṣẹ́ tó gbé ni ó kéré pin a máa ń rí five million ten million jù bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ìwọ náà ló bá bọ́nu ọlá ni wàá máa ṣe bí ọmọ lónìí ibi tí wọ́n dẹ̀ ti náwó ìwọ náà ní náà pọ̀ jù wọn ló bá tán. nítorí pé ọmọdé ẹ̀ mọwọ́ wẹ̀ ó dẹ̀ ní láti bá gbà jẹun a máa gbé ẹ̀rìn. ẹ jọ ṣé mo ń lálà ni. àlákọ́lù ńlá rárá o ṣùgbọ́n o ohun tí odó bá dé kan kò tún gbọ́dọ̀ ríta kan ó ti dìmúlẹ̀ ó ti dáwọ́ níbí etíkẹ́tì kan kò sì tún gbọ́dọ̀ gbọ́n tà mọ́ kó dìmú. ọmọ ojú mi kàyéfì ń wá. ọmọ kan tí mo ṣe ní kó wá sílé kó wá gba owó yẹn

ok o mọ nǹkan tó ṣẹlẹ̀ mo kówó yẹn sí bàbá ẹ̀ lọ́wọ́ láàárọ̀ but kì má ti lọ́ọ́ fi ṣe nǹkan mi but ó sáré lọ sọ́dọ̀ mechanic ah. ogun mọ́tò ó yẹ kó ti dé jẹ́ǹpé jẹ́ǹpé jẹ́ǹpé jẹ́ǹpé wà á dé Port Harcourt náà wọ̀rẹ́. Could I ah. pick up? Ah. Yeah, hello my dear. Níbo lẹ wà? Tinú ti wà ń bì báyìí oh ẹ̀yin àti mẹkáníìkì lẹ ah, ó má dé ga o ṣáàtà àwọn mẹkáníìkì yẹn náà lẹ wá jọ ń bọ̀ ń báyìí oh ok ẹ má pè ń gbà yẹn tinú ti wà bí ó dẹ̀ ń kánjú ẹ pé parakọ́ jìnà oh ẹ tiẹ̀ ti wà ń sàlẹ̀ bá ti má gbé kọ́ ọ̀nà ah lọ́rọ̀ àwọn ọkùnrin kan ó ti wà ń sàlẹ̀ jèrè ó máa débi bàrẹ̀ sí. ọ̀rẹ́ mi ah ó máa ṣe gan-an kó àdúró tì mí ojú òní tiẹ̀ lágbára ọlọ́run òní dání kan ṣe lé ayé yìí. Thank you very much. Ẹ Ah. Eh, eh, ẹ eh, officers ọ̀daràn burúkú tẹ̀ ń wá kiri látijọ́ ẹ̀ ó ń re. Ìwọ lady, wọ́n ló ti ń fi wá ṣe wàhálà látòjọ́jọ́ ìyàtọ̀. Ọ̀físà, Akọ́fà. Wọ́n ní kẹ́ ẹ mọ́wọ́ wá kán fi sí i. Oh. Dọ́lápọ̀ ìwọ àtọkọ ẹ ẹ dẹ̀ betray mi. Tinú a betray ẹ o. Jáde sórí ìgbẹ́fọ́ máa ń sún ní ọ̀rọ̀ ẹ̀. When you are arguing, you must argue blindly and I don't like it. When the cause of battle is on the left, you kept arguing. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ó yà ah, No, the thing is more mobile. <coughs> It is on the left, on the left. Eh, àmọ́ wàhálà ẹ̀kọ́ ṣáàjẹ́ ká lọ. Mrs. Dolapo Martins you are under arrest. What? aláti area F láti wá nri please ẹ mú. ẹ ẹ ẹ ẹ gentleman ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ jọ̀ọ́ ṣé ah. kò sí. ah do you know one Miss um, Tinu. Tinu yeah she is my friend ọ̀rẹ́ yín ni nǹkan tá a fẹ́ mọ̀ náà ni. ọ́fíìsà ẹjọ́ torí ọlọ́run ẹ tinú tẹ dárúkọ ń sìn lóòótọ́ ọ̀rẹ́ ìyàwó mi ni ẹ but tí problem bá wà ẹ jẹ́ kí n mọ̀. a ní time fún gbogbo yẹn to avoid embarrassment ẹ jọ máa ẹ mú un fún. ah my dear. ẹ please let's make ẹ jẹ́ àlọ́ ọjọ́ ń tọrọ lọ́wọ́. o ti tèkì ní serious kí ló ṣẹlẹ̀ gan kí ni mo ṣe ṣe rí ẹwù ẹwù ẹwù kí ni yóò yí kó tó bá jẹ òun ni kẹjẹ ká mọ ká sọ mí bá kú dẹ tán. tábàdé station ẹ máa mọ̀ yẹn please ma move quickly quickly quickly. kí ni mo ṣe náà. We don't have all the time. Ẹ jọ nítorí Ọlọ́run ma. Ah okay, ẹ ká wọnú mọ́tò. No no no no no no ẹ lè wọnú mọ́tò mọ́tò wa wa nta. Please move. So mo tún lè tún wọnú mọ́tò ọkọ. Please move. Ẹ jọ sá. Move. Eh, um, eh? go. jọ ẹ má yẹ ká wà rọ. Ah. Please move. Please move. Ẹ ṣe. Please ma. Thanks. Thanks. Má pẹ́ Eh, Ẹ eh, ẹ Officer, ọ̀gá ọlọ́pàá ìwò èmi ò mọ kọ́kọ́ omi mọbi títí inú wà. ó dẹ̀ sì ń sọ pé òun kankan a máa ṣáàjẹ́ o a máa ṣáàjẹ́ fún bt nìyẹn. ẹ wo kò sí reason fún mi láti parọ́ fún yín mi ò mọ ẹni mọbi títí inú wà mi mọ́. wo ní sùúrù jẹ́wọ́ fún mi jẹ́wọ́ fún mi tó bá jẹ́wọ́ fún mi máa help ẹ̀ máa help ẹ tẹ́nìkan ò ní mọ kankan pẹ̀. mo mọ sẹ mo mọ mo mọ ibi tó wọ́n ti pẹ́ tó ti fojú mi kàn. o ò mọ kankan ó dẹ̀ ṣe sọ pé o ò mọ kankan. mo dáràn mo dáràn ìran mi ò ṣẹ̀wọ̀n rí o. ẹ ẹ ṣẹ́rí ọ̀fíìsà ṣẹ́rí state tabade máa fẹ́ kẹ́ ẹ jẹ́ ká ní sùn bẹ́ẹ̀ ṣe wo mi mo lórúkọ ní society o mo dẹ̀ níṣẹ́ tó dáa lọ́wọ́ ìyàwó mi ni she's my wife ṣé ní gbogbo nǹkan tí ẹ sọ pé fẹ́ ṣàjẹ́ fún yóò bíi ti or what do you call it èmi ò rò pé ìyẹn máa necessary o ẹ jọ mo bẹ̀ yín ni ẹ jẹ́ ká ẹ jẹ́ ká wá ọ̀nà mi gbégbá a rí tinú that I can assure you. ọ̀rọ̀ yẹn gan-an lẹ́sọ̀ yẹn bí a ṣe máa rí tinú ló wà important bá a ṣe máa rí wọn ló wà important a lè fi ìyàwó yín sílẹ̀ bẹ́ẹ̀ yẹn just like that we can't leave her like that ẹ wo ọ̀nà kan ló tún wá wà. ẹ máa sign agreement pé máa produce know? only then la lè release ìyàwó yín òbí o. The princess among the nations has become a slave. No one to comfort her. All her friends became her enemies. She weeps bitterly in the night. I tease her on her cheek. She needs redemption. She needs redemption. ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ máa rò pé gold ni tó jẹ́ pé pàǹtà lásán ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa dáṣọ èèyàn bóra tẹ máa rò pé èèyàn gidi tó jẹ́ pé ẹranko pátápátá ni wọ́n ó lóun kó bá a ajẹ́rìí tako ni èèyàn rá nǹkan táwọn èèyàn ń sọ tó ṣàǹtakú pé rò pẹ̀lú àwọn ẹni ẹjọ́ ń ṣiṣẹ́ pọ̀ ni but to be honest as your lawyer gbogbo nǹkan tó sọ fún mi mo believe o mo believe ẹ totally o kí la fẹ́ ṣe mo dẹ̀ ṣọ́ọ̀pù very soon ọlọ́run máa kàn mọ́ lẹ́sẹ̀ wo òkùnkùn tó wà nínú ọ̀rọ̀ yìí fọkànbalẹ̀ ṣùgbọ́n mo n try best ni mo dàgbọ́n very service ma clear ṣùgbọ́n pẹ̀lẹ́. wọ́n ẹ̀ṣẹ̀ gbà wípé ká fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n kò ní ká gbọ́n hmm. àfi ẹni tí ọlọ́run bá fún ni ọgbọ́n hmm. èmi ti gbàgbé léèbù tèmi o wọ́n tẹ̀ màmí gan. màmá tó ń sọ yẹn ni mi ò tẹ kọ́kọ́ fẹ́ lọ bẹ̀ ó fẹ́ kí gbogbo ilé ìtẹ̀ kọ́kọ́ kúrò lẹ́kìn tó bẹ̀rẹ̀ sọ. ẹ pé kí ni nà <coughs> kí ló tó ń sunkún kò yé mi. mami mami ti kú wọ́n ti kú. mami kú ìyá jẹ mi. wọ́n tí mo ti fẹ́ sọ fún ẹ gbogbo àwọn ètò pé ìfẹ́ kí mọ gbogbo tó wà ń lè. sori ìwọ ni mo fẹ́ advice o mo dẹ̀ advice ẹ gẹ́gẹ́ bí lọ́ọ̀yà ẹ̀ yorùbá ní tí kòkó bá ń fẹ́ ni láfẹ́jù èèyàn kí jorí màdo téèyàn bá tún wá padà lọ jorí màdo gan àwùjọ kù wọn lèèyàn máa nílò téèyàn bá tún wá padà lọ sáwùjọ kù wọn kò mọ wọn ara ẹni gan ní kókó tinú ò mọ wọn ara ẹ ò mọ wọn ara ẹ oru mẹ́ǹsì tó bára ẹ ń sìn gbogbo mẹ́ǹsì tó kóra ẹ sìn lọ́run jẹ́ kó rí wàhálà o wàhálà tó máa jọ ẹ̀mí wa lọ lọ́run jẹ́ kó o. ẹ ṣe lọ́ọ̀yà tí ò bá sí iṣu kò má sì kọ́ tá à ń pè nìyẹn ọpẹ́lọpẹ́ èjìká tí ò jẹ́ káṣọ yẹ lọrọ ẹ̀ ni ẹ wò ó lọ́ọ̀yà ẹyin gangan ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gidigidi gan ẹ kó àdúró tì mí ẹ ṣe gan. ọlọ́run lọ́lọ́pẹ́ o a tún máa bá ẹ sọ̀rọ̀ níta. kàyéfì ńlá ni. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ogun tó ti ṣẹ́ kò ní gbérí mọ́ àdẹ̀nirí láburú mọ́ láyé. ó mà ṣe o àǹtí mi ẹ̀yin lè lè fọ̀rọ̀. mo torí ọgbọ́n mo bá wọn lọ sí alára. mo ti torí ìmọ̀ mo bá wọn sùn sóde ọjẹ́rò mo mú ọgbọ́n délé tán ọgbọ́n bù mí lówó mo gbìyànjú àti lo ìmọ̀ ìmọ̀ pa mí lára bí abẹ mo torí kí n má bàa jìyà. mo lọ sí ọ̀fà mo lọ yá má jìyà mo yá má jìyà tán má jìyà wúlò fún mi ẹ wá sọ wípé báwo lẹ ṣe fà á. tí yé mi. ọ̀rọ̀ mi ò yé yín ṣe bẹ́yìn lẹ sọ àbújá di àbúgbé fún mi àǹtí mi ṣé ò bá kí n ṣe ẹ̀yìn ṣé mo fẹ́ kó sọ̀rọ̀ àwọn frosta yìí ṣebí jẹ́jẹ́ mi ni mo ń tọ́jú màámi èmi ṣáà ni mo ń náwó ìdí ẹ ẹ kàn jẹ́ gbọ́n náà lásán náà ni yàtọ̀ fún pé ẹ máa wá síbi ẹ máa wá dúró tì wọ́n nígbà tí mo bá sí àràǹdì ẹjọ́ ẹ sọ fún mi kí ni nǹkan mi tẹ̀tù ṣe báwo gan lè ṣe fẹ́ clean ara yín gan sí gan pé ẹ̀yin gan ò sí lára àwọn fọwọ́n náà yìí wípé ẹjọ́ ṣe àwọn illiterate yẹn pẹ̀lú gbogbo òwe tí mo kà wọ́n wá di ẹni tí wọ́n ń gbá káàkiri àǹtí mi èmi tiẹ̀ ti gba tẹ̀mí ẹjọ́ sọ fún mi ewu ń tọmọ lọ́mọ tí mo tún fẹ́ra mi kó bá ṣebí nípasẹ̀ mi ní osmond ṣe mọ̀ wọ́n tí osmond ò bá mọ̀ mí ṣó fẹ́ mọ àwọn fọ́sítà yẹn lọ́mọlọ́mọ tó fẹ́ ṣe mí láàánú àánú ló fẹ́ ṣe mí tó ti bọ́ sọ́wọ́ àwọn gbàjọ ẹ̀ ṣé ìrànwọ́ kọ́kọ́ ṣẹ̀wọ̀n rí àǹtí mi eh, ah. àbí mo dé police station rí. ìyá ta torí ẹ̀ jẹ́ gbogbo ìyá yìí àmì ìyá tí mo torí ẹ̀ jẹ́ gbogbo ìyá yìí ṣé bọ́nà ọkọ ló ti padà kú yẹn ni tí mi. Tinúkẹ́ ẹjọ́ mi náà kọ́ àjọ ìyá ni mo ṣe àjọ ìyá ni mo ṣe má ṣe o àti mi tí ó bá kí n ṣe kankan ọmọ ìyá mo lè má bá yín ṣe láyé mọ́. Thank you.